lẹ́yìn eléyìí mùsùlùmí bá ti gbọ́ pé ọ̀la lọ́dún a máa ṣe allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd a máa wí gbọ́lọ́ yìí láti gbàtà bá ti máa pọ́la lọ́dún a sì máa wí a máa gbóhùn sókè a máa sókè lọ́nà tó ṣe é pé a fi máa ta ẹni tí ó mọ̀ pé ń tó yẹ ká máa wí ní lólobó tó náà fi máa wí gbólóńtà máa wí nù nínú ilé wa lójú ọ̀nà wa nínú àwọn ọjà wa títí tá a fi lọ sí eid tá a bá tún dé eid gbólóyìn náà la máa wí títí tí ìmáàmù fi dé tá a fi bẹ̀rẹ̀ sọ̀láàtìl eid wáyé o kò bá súnà mu pé kẹ́nìkan máa wí ká máa dáhùn gẹ́gẹ́ bó ti ṣe tako súnà kájọ máa wí papọ̀ oníkálukú kó máa wí tiẹ̀ tó bá fẹ́ máa di pé ohun yìí fẹ́ máa di nǹkan tó papọ̀ ìwọ tètè wí tiẹ̀ lọ́nà tó yín ó fi tà sí nítorí kí wọ́n má bàa kó bọ́ ọkọ má bàa kó bẹ́ẹ̀ lómi kọjá pé látàrí bẹ́ẹ̀ ti ṣe nǹkan tó jẹ́ àdádálẹ̀ á kíyèsí. bákan náà ní ìgbà tó bá di ọjọ́ ọdún yìí báyìí à ń fẹ́ kí mùsùlùmí káwọ́ ẹ̀ ọkùnrin ni àbóbìnrin ni káwọ́ ẹ̀ ìwẹ̀ wo ni ìwẹ̀ yìí à ń pè níwẹ̀ ọdún ìwẹ̀ ọdún yìí báyìí àníyàn lọ́ọ̀yà àtòun àtiwẹ̀ jánábà gẹ́gẹ́ bá a ti ṣe máa wẹ̀wẹ̀ jánábà bẹ́ẹ̀ náà là ń fẹ́ kọ́ wẹ̀wẹ̀ ọdún kó o sì jẹ́ ẹni tó ṣe pé tó bá wù ọ́ láti wẹ ọṣẹ àti kànkàn kó wẹ ọṣẹ rẹ àti kànkàn rẹ àmọ́ tí ìwẹ̀ eléyìí tá a máa wẹ̀ fún ẹ̀sìn tó bá síwájú òun la rò pọ̀ dájú kí tèè tá a máa wẹ̀ pẹ̀lú ọṣẹ àti kànkàn kó síwájú lọ nígbà tó bá wá parí ìwẹ̀ rẹ à ń fẹ́ kó jẹ́ wọ aṣọ rẹ tó bá jẹ́ pé bá rí tuntun dá aṣọ tuntun ni kó wọ̀ kó sọ̀sọ́ rẹ kó o ró dẹ́dẹ́dẹ́ kó o kan dódódó lọ́jọ́ ọdún àmọ́ bí kò wá dáṣọ kó kọjá kókósẹ̀ rẹ kọ́ ìwọ ọkùnrin ẹ̀hẹ́ àbí kó jẹ́ pé aṣọ rẹ eléyìí tó dáyùn ó jẹ́ aṣọ kan tó ṣe kó fi ìhòòhò hàn kálá àgbọ̀dọ̀ dáwò mùsùlùmí tó o bá lágbára láti dáṣọ tuntun ètò onílé tẹ́lẹ̀ ẹ fọ́ kẹ́ lọ ẹ fi lọ́fíńdà sára ẹ̀yin ọkùnrin tẹ́ ń bá ń lọ sí Eid E si jẹ́ ẹni tó ṣe wípé gbólóhùn yẹn ẹni sáláì máa wí ẹ wá ọ̀nà tẹ́ bá lọ sí eid ẹ má bá bẹ́ẹ̀ bọ̀ nígbà tẹ́ Muhammad sallallahu alayhi wa sallam máa ṣe à ń fẹ́ pé tẹ́ bá fẹ́ lọ sí eid àwọn ìyàwó yín ẹjẹ́ àwọn náà jáde o àwọn ìyàwó yín tí ì jáde rárá rárá rárá jáde obìnrin tí ń jáde. obìnrin tẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ ẹ̀jẹ̀ kò náà jáde obìnrin tó ṣe wípé àló ṣòro kó tó jáde jáde ó jáde ẹni tí ò ní jáde ilẹ̀ ní ti máa ń jókòó pó ìkọkọ̀ òun ṣaláìsì kò gbọ́dọ̀ jáde. akramakumullah àwọn obìnrin ọba wa jáde àwọn jáde tafilat bẹ́ẹ̀ làṣẹ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlẹ́yìn àwọn obìnrin ẹ má kọ̀ fún wa láti lọ sí mẹ́sàlásì allah àmọ́ sọ láti wọn nínú ilé wọn ó lóore jù fún wa tí wọ́n bá wá jáde lọ mọ́ṣáláṣí lọ ṣe sọ̀lẹ́ à kí wọ́n máa jáde lẹ́ni tí òfin ohun olóòórùn dúndùn para àmọ́tọ́jọ́ ọdún ọdún kò bá jẹ́ ti léyà kò bá jẹ́ ti túnú Ramadan Ànábì ní ẹ kó àwọn obìnrin jáde káwọn náà lọ àmọ́ kì í ṣe pé kí wọ́n fi lọ́fíńdà sára o wọn ò ní fi lọ́fíńdà sára wọn ò ní fi nǹkan olóòórùn dúndùn sára àwọn náà lọ sí Eid eléyìí tí ẹ̀jẹ̀ bímá ti ń jáde lára rẹ̀ àbí ti ń kóòsù àwọn ta kété síbi táwọn èèyàn ti ń ṣe sọlẹ́ à àmọ́ àwọn náà láǹfààní láti jẹ́ pé wọ́n láǹfààní nínú àdúà eléyìí tán bá ń ṣe lọ́jọ́ yìí wáyé o à ń fẹ́ kó tètè jáde lọ síbi tá a bá ti ṣe sọlátul Eid kó tètè jáde má jẹ́ ẹni tó ṣe wípé a máa wá bọ̀ nígbà tá ti ṣe rákà méjì bùṣe ìmáàmù ti gbórí sókè ní rúkú rákà kejì àwọn ń sáré bọ̀ pé subhanallah inna Allaha ma'as sabirin ma'as sabirin nàbáwò rákà méjèèjì ti bọ́ ọmọ ọlọ́wọ́ àwa ní kí lè má mọ ṣe sùúrù torí pé Allah ń bẹ pẹ̀lú àwọn onísùúrù ṣé yóò ti torí rẹ padà sí rùkù ni kò ní ti torí rẹ padà sí rùkù torí ẹ kò sí nǹkan kan tó pàtàkì tó jẹ́ kókó lọ́jọ́ ọdún bíi ká ṣe sọ̀látul Eid ìdínú tẹ́ fi gbọ́ tánàbí sallallahu alaihi ni obìnrin tí ń ṣe nǹkan oṣù gẹ́gẹ́ wọn jáde káwọn náà lọ àmọ́ wọn ò ní ṣe sọ̀lẹ́ wọn tàkété síbi tá a bá ti fẹ́ ṣe sọ̀lẹ́ ìwọ́tọ̀ wàá ṣe nǹkan oṣù tí nǹkan kan ò sí ọ́ kí á ń se ó lòun múra nì múra báwo ọ̀n lọ bímọ ni tó fi wá di nǹkan tó ṣe pé o ò ní tètè múra kó jáde lọ sí eid akramakumullah o ti ń ṣe o ti pẹ o má rẹ má o aṣọ tó ń fi ń ṣiṣẹ́ aṣọ tó ń gbé káyé bí aṣọ iná ló tún gbé lọ sí eid la ilaha illallah ó ṣòkòtò àtẹ̀wù kákì náà ni ó ní kí ni aṣọ mélòó la ànábì ní ìwọ gẹ́gẹ́ bí ànábì ànábì láṣọ púpọ̀ nínú aṣọ tànábì ní ànábì ní àwọn aṣọ kan tòkètìlẹ̀ ni ó kó sọ́tọ̀ ó máa fi ń sun ọjọ́ júmọ̀ àti tálejò pàtàkì bá fẹ́ bá àbọ́jọ́ ọdún ọwọ́ aṣọ pásọ mélòó la ànábì ní abáhùn burúkú ni ọ àníkọ́ wọ́ sọ́sọ́rùn àbínú sàárè rẹ̀ wọ́n ti wọ́ fún ọ a sì dúpẹ́ fún Allah àwa mùsùlùmí kì í ṣe lẹ́tànjẹ tó kùtà sọtọ́ wọ̀rí láyé táwa àwọ̀ fún ọ àwa ayé ẹ̀kẹ́ rẹ sọ́tún àtòsí alẹ́rìn lórí kò láyé ẹ̀rín báwo kò sáyè gbogbo ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ àwọn mùsùlùmí kọ́ wọ sọtọ́ dá kọ́ lọ sí Eid lọ́jọ́ ọdún ó lò ń ronú pọ̀ ní kí lọ́ fẹ́ fi ronú para rẹ sí ǹjẹ́ Allah pé ó ní náà ló ní ẹ ò lè lówó ẹlòmíì ó lè rí ipò ẹlòmíì o lè rọ́lẹ́ lómìn ètò olúwa kọ fún ọ lónìí kí ló ń fi lọ ń bara rẹ lọ́kàn jẹ́ sí kí ló fẹ́ ba yí ara rẹ jẹ́ sí ọjọ́ ọdún ọjọ́ ọdúnnú ni ọ̀sọ̀tọ̀ da asọ̀tọ̀ da gan ọdẹ́rìn pẹ̀kẹ́ asọ̀tọ̀ da ọdẹ́rìn pẹ̀kẹ́ aṣọ burúkú ọ̀fanilójúro ọjọ́ tí gbogbo èèyàn ń dunnú wọ́lọ́wọ́ sọ burúkú táwọn bá ń rẹ́rìn ó rí pójú rẹ fífàró ní ọwà wọ́sọ̀tọ̀ da jàre kó dunnú ọjọ́ ọdún lọ́jọ́ yẹn lórí ìdí eléyìí báyìí àwọn mùsùlùmí ọjọ́ ọdún yìí à ń fẹ́ kẹ́ fi hàn pé inú yín dùn sí nǹkan tó lu ẹlẹ́dàá wa tó ṣe fún yín ẹ̀gbọ́n tó lu wa sọ ni walitukmilul iddata nítorí ká lè bá pé ọjọ́ eléyìí tá a ti dá fún yín pé ẹ fi ṣe siyam walitukabbirullaha ala ma hadakum kẹ́sì máa gbé olú ẹlẹ́dàá wa kẹ́ máa gbé tóbi lórí ìmọ̀nà tó ṣe fún yín wala'allakum tashkurun kẹ́ lè bá jẹ́ni tí ó dùpẹ́ fún. kí ló fẹ́ sọ pé olúwo ṣe fún ọ ó fún ọ lálàáfíà kí ló fẹ́ sọ pé kò ṣe fún ọ ó fún ọ ní làákàyè kí ló fẹ́ sọ pé kò ṣe fún ọ ó fún ọ létí gbọ́ kí ló fẹ́ sọ pé kò ṣe fún ọ ó fún ọ lójú òun fi ríran kí ni tó tún fẹ́ sọ pé kò ṣe fún ọ ìwọ náà lówó wàláhì tàláhì oníkálukú ló lówó tiẹ̀ tẹnìkan kan lè pọ̀ ju tẹnìkan lọ ni torí délé kí á lọ fẹ́ tanra rẹ jẹ́ sí tó fi ronú burúkú tó fi báyé ara rẹ jẹ́ tó máa àwọn èèyàn máa sanwó ọjà tí wọn rà lára rẹ pàtó bá fò sánlẹ̀ tá rẹ burúkú bá gbé ọ gbogbo àwọn èèyàn tí wọn mọ̀ pé ìrégbè àti ìranù ronú burúkú ló fi gbèsè ayé rẹ ṣe àwọn tó máa dáwó jọ pé àwọn tó fẹ́ tọ́jú rẹ. torí ẹ ríìdì wa pẹ̀lú àṣẹ Allah yóò wáyé láago méjì àbọ̀ aago méjì àbọ̀ ní ibi tá a ti máa ń ṣe ríìdì níbẹ̀ yẹn níwájú civil defence tó yọ̀ọ̀da kéèyàn ti débẹ̀ kó tó dìgbà ń kéèyàn ti débẹ̀ kó tó di ń Allahu azza wa jalla yóò ṣe ní rọrùn fún wa ọdún tí ń bọ̀ náà níwájú wa táwọn wò wa yóò ṣe wá lọ́kàn nínú ẹni náà kò wá ní fún gbogbo wa kó ti lọ Allah kó ṣe wá nínú ẹni tó ti fi ṣe àti dúró nínú ni kò dé abẹ Allahu azza wa jal kọ́mọ́sí wa lọ́kàn nínú ẹni tí ó pàdánù àti dúró sẹ́sìn nínú ẹ̀ tolúwa bá fi wá ṣe kòńgẹ́ àti dúró sẹ́sìn nínú ẹ̀ abẹ Allahu azza wa jal pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn òròyìn rẹ̀ tó ga jù kó dákun kọ́mọ́kọ́ wa lọ́wọ́ kó ṣe ní àtẹ́wọ́gbà wa à ń Allahu azza fún gbogbo òkú mùsùlùmí àwọn ẹni tó ti kú àwọn òbí wa àtàwọn ẹni tí ó so bí wa àwọn ẹni tó jẹ́ mùsùlùmí pátákáàfà tí wọ́n kú lórí pé wọ́n sin Allah wọ́n sì tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam nígbèsí ayé wọn abẹ́ Allah fún wọn kó forí jìn wọn abẹ́ Allah kó kẹ́ wọn abẹ́ Allah kó gẹ̀ wọn abẹ́ Allah kó síjú àánú rẹ̀ wò wọn abẹ́ Allah kó ṣe wọn lọ́mọ àlìjẹ́nà ẹni tó bá wà nù gbádùn nínú wa Olúwa bá wa ṣàlékún rẹ̀ ẹni tó bá wà nù dààmú nínú wa abẹ́ Allah kó dákun kó bá wa mú kúrò fún wa abẹ́ Allah fún gbogbo ẹni tó kù láyé láyé àwọn mùsùlùmí kólú ẹlẹ́dàá wa kó ṣẹ́wà kù lórí páńsẹ̀ islam kólú ẹlẹ́dàá kó má pa wá dà sáì dá abẹ́ allah gbogbo tó tábà kúrò láyé kólú ẹlẹ́dàá wa kó gbẹ̀mí wa lórí al-iman olú ẹlẹ́dàá wa dákun má ṣe àlìjánná lé wa wa olúwa dákun má ṣe àlìjánná lé wa wa olúwa dákun má ṣe àlìjánná lé wa wa olúwa dákun má ṣe wa lọ́ máa ná olúwa dákun má ṣe wa lọ́ máa ná ramadan gbogbo síyàmù tá a ṣe nínú ẹ̀ olúwa dákun má kọ̀kan tì sí wa lọ́wọ́ olúwa dákun má kọ̀kan tì sí wa lọ́wọ́ ìwọ olúwa ẹlẹ́dàá wa gbogbo dúró dúró tá a dúró lóru Ramadan tá a fi ń ṣe sọlẹ́ Olúwa má kọ̀kan tì sí wa lọ́wọ́ Olúwa tẹ́wọ́ gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa Olúwa dákun ṣe wa lọ́kan nínú àwọn ẹni tó ti bọ́kun náà kúrò lọ́rùn wa tí wọn ò ní wọná tó bá dijọ́ gbé nídàlù kìyàmà Olúwa kó ṣe dáadáa fún aláyé kó ṣe dáadáa fún alal kìyàmà Olúwa ẹlẹ́dàá wa ẹni tọ́rọ̀ rẹ̀ ti dá nínú wa Olúwa dákun má bàjẹ́ ẹni tó ṣe pé ó ń gbìyànjú ó ń sákàkà kọ́rọ̀ wọn dá Olúwa jẹ́ kọ́rọ̀ wọn dá mọ́ wàá ma lórí ayé lásán jẹ́ wọn dá dala ye kọ́ dala kìyàmà olúwa dákun má ṣe wa lọ máa ná olúwa má ṣe àwọn ọmọ wa lọ máa ná olúwa má òbí wa lọ máa ná olúwa má ya wa lọ máa ná olúwa má ṣe àwọn mùsùlùmí lọ máa ná olúwa jọ da fún wa kọ́ da fún wa ní kọ̀kọ̀ jọ da fún wa ní gbangba àlékún lọ síwájú àlékún dàgbàsókè olúwa fún wa lórílẹ̀ wa olúwa fún wa lórílẹ̀ wa olúwa fún wa nípínlẹ̀ wa olúwa fún wa nílùú wa ní ìgbà tí olúwa tó bá àlùbáríkà yìí kó jẹ́ kí ìpín tàwọn mùsùlùmí kó pọ̀ jàǹtìrẹrẹ kó jẹ́ kí ìpín tàwọn mùsùlùmí kó pọ̀ jàǹtìrẹrẹ kó jẹ́ kí ìpín tàwọn mùsùlùmí kó pọ̀ jàǹtìrẹrẹ ìwọ náà fẹ́ nípìn nínú ètò ó pọ̀ di mùsùlùmí eléyìí kò síjà nínú ẹ̀ tó o bá ti di mùsùlùmí ìwọ náà dọ̀kan nínú ẹni tó ní jàǹtìrẹrẹ Olúwa Ẹlẹ́dàá kó jẹ́ kó dáa fún wa nígbà táwa sọ̀rọ̀ Ramadan àti ìdájọ́ ọjọ́ ọdún káràntí ọ̀nbẹ nínú ẹ̀kọ́ eléyìí tánàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí Allah rán pé kò fi kọ́ wa ànábì yìí nínú wa rẹ̀ lórí èmi pẹ̀lú rẹ̀ ọ̀nà nìkan pọ̀ ní mímá sí asọ́láàtù fún pàápàá jùlọ ní òru àti ọ̀sán ọjọ́ jùmọ̀ tánàbí sallallahu alayhi wa alihi wa sallam tó ní ẹ máa sí asọ́láàtù fún mi lọ́pọ̀lọpọ̀ ní òru àti ọ̀sán ọjọ́ jùmọ̀ Allahumma salli ala wa ala ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تقن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كل كلها دقها وجلها سرها وعلانيتها اولها واخرها ظاهرها وباطنها برحمتك يا ارحم الراحمين يا الله تقبل صيامنا يا الله تقبل قيامنا يا الله اجعلنا من عتقائك من النار اللهم اجعلنا ممن وفقت لصيام رمضان ايمانا واحتسابا واجعلنا ممن وفقت لقيام رمضان ايمانا واحتسابا واجعلنا ممن توفقهم او وفقتهم لقيام ليله القدر ايمانا واحتسابا برحمتك يا ارحم الراحمين ربنا اتنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله